Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. I am not going to say that you should not say whatever, but just know that everything you are going, you are saying, you will back it up with evidence. Gbogbo nǹkan tó bá ń wù ẹ́ kó fẹnu ẹ̀ wá rọ́ọ̀fù Taofiki. Ní ìgbà tí ẹ̀gbọ́n ìyá ìbejì jáde lénìí kí dọ̀kásì tó lọ control ẹ kó wá ṣe show àmì kó ṣe fídíò yẹn ọ̀rọ̀ ẹnu àbúrò bàbá ìyá ẹ̀gbọ́n ìyá àbèjì ọ̀rọ̀ ẹnu ẹ̀ clear now ó ní àwọn gbẹ́ kòtò ibi tí ìyá ìbejì máa sùn ni ṣùgbọ́n ọlọ́pàá ló ṣì ń dá àwọn dúró nítorí pé wọn ò tí ì ṣe autopsy èwo ló ń dùn ẹ́ nínú àwọn etí ẹ̀ taofiki tó fi gbọ́ bẹ́ẹ̀ yẹn tó fi bọ́ síta wípé wọ́n fẹ́ sin ìyá ìbejì without autopsy èwo ló ń dùn ẹ́ nínú etí máa play nǹkan tí ṣẹ́gun sọ máa dẹ́ play nǹkan tí wọ́n sọ nígbà tí wọ́n wá remote ẹ̀ tí wọ́n control ẹ̀ pé kó wá sọ̀rọ̀ nítorí wọ́n máa fi ẹ̀ pa owó jẹ́ ń gbé ṣẹ́gun wá ọ̀rọ̀ tí Ṣẹ́gun sọ jẹ́ ń gbé wa. ẹ káàárọ̀ gbogbo ilé o ẹ káàárọ̀ ẹyàn ọmọ nàìjíríà o orúkọ mi ni olúwaṣẹ́gun ẹ̀gbọ́n fọlúṣọ ilẹ̀ tá a fẹ́ sìn yá àbèjì sí là lọ́wọ́ yìí o ẹ̀yin Nigerian police ẹ gbà wá o àforúkọ Ọlọ́run bá bẹ̀yìn ẹ gbà wá o justice la fẹ́ o wọ́n fẹ́ yàn wá lórí kéèsì yìí ni àmọ́ dọ̀kásì rí o dọ̀kásì ló lọ bá Folúṣọ́ dọ̀kásì ló gbé Folúṣọ́ lọ o dọ̀kásì ló gbé Folúṣọ́ lọ dọ̀kásì ló gbé Folúṣọ́ lọ Folúṣọ́ kọ́ ló lọ bá dọ̀kásì o dọ̀kásì fa àbúrò mi ó fẹ̀mí àbúrò mi ó fi jà ní Facebook ó fi ṣe power torch on Facebook ní ẹjọ́ ìgbà inspector general of police gbogbo ládéládé lọ́balọ́ba abẹ̀yìn torí ọlọ́ ẹgbàá wa o ẹjọ ẹ ràn wá lọ́wọ́ torí páàlẹ́ yẹn àlò wọn fẹ́ yàn wá jẹ o ẹjọ ní títọ́ káàsì bá ṣe tó gbà bro mi lọ fọdún méjì ní tó bá fi ṣe tó wá dípò wá gbé wá ní oṣù kẹwàá ọdún tó lọ ńgbà tó ti tó ti wà lẹ́sẹ̀ kan ayẹsẹ̀ kan ọ̀run tó wá gbé bá màá mi ẹsẹ gbà á lọ́wọ́ rẹ ni ó jáde kó wá sọ nǹkan tó sọ ìyá mi kò yẹ kó tí ì jáde ó la Àbújá ọ̀sẹ̀ méjì ló lò ọ̀sẹ̀ kan ló lò l'Àbújá wọ́n sọ pé dọ̀kásì ń bọ̀ mm-hmm. àárí dọ̀kásì kò yẹ kó tí ì ṣiṣẹ́ kó tí ì ṣe nǹkan ọmọ rẹ̀ ò tí ì wọlé wọn àti ìjẹkárí autopsy tá a fẹ́ ṣe fún àti ìríṣe gbogbo ẹ̀ ni wọ́n ń dìlé wa gbogbo ẹ̀ ni wọ́n ń dí lọ́wọ́ wọn fẹ́ já àríṣe ẹjọ́ ẹgbà wa Taofiki èwo ló ń dùn ẹ́ nínú etí ẹ̀ Taofiki èwo ló ń dùn ẹ́ nínú etí ẹ̀ kí wọ́n tó kọńtrú ẹ̀ lọ ṣe ṣóò tó ṣe yẹn ó ní àwọn ọlọ́pàá ló ń dá àwọn dúró nítorí pé wọ́n ní láti ṣe autopsy ikú tó pa àbúrò òun. They didn't say they were going to bury him. They will not bury him until the autopsy is done. I mean, they will not bury her until the autopsy is done. Kò sí ibi kankan tí Ṣẹ́gun ti sọ wípé àwọn fẹ́ sin Folúṣọ́ ní èní. Ó ní ibi tó máa sùn làwọn ń gbẹ́lẹ̀ yìí ṣùgbọ́n ọlọ́pàá ló ṣì ń dá àwọn dúró nítorí wípé wọ́n ní wọ́n máa ṣe autopsy ẹ̀. Taofiki mo gbà ládùúrà pé kò ní pẹ́ kó tó yẹ. nǹkan tí dọ̀kásì fi folúṣọ ṣe tó fi ja ìjà Facebook òun ló ń lo ìwọ náà láti fi ṣe máa jábọ́ lọ ṣùgbọ́n <laughs> máa bọ́ bíi pàṣọ ọmọdé yìí enjoy ara ẹ̀ Taofiki ṣùgbọ́n àbí ó dáhùn <laughs> Taofiki ò sọ wípé wọ́n gbé ìyá ìbejì lọ gba abẹ́rẹ́ ní hospital kan ní Yaba kí ló dé tí wo ò wá tẹ ọkọ̀ létí o ò dé hospital yẹn o Taofiki ò dé bẹ́ẹ̀ ní twenty twenty two you didn't go ìyá bàbá ìbejì ìyá ìbejì àtàwọn ọmọ méjèèjì yẹn nìkan ni wọ́n wà ń bẹ̀. bọ̀ hospital yẹn ò ń ṣe hospital tí ò wà accessible àwọn ọlọ́pàá ti débẹ̀ wọ́n ti lọ gba report kí ló dé tẹ́ ẹ̀ bá ọlọ́pàá sọ̀rọ̀ láti mọ abẹ́rẹ́ tí wọ́n fún ní hospital ìjọba ìjọba lè máa pè lẹ́jọ́ torí hospital ìjọba ni kì í ṣe private. Taofiki dọ̀kásì tó ń lù ẹ̀ láti wá máa sọ ìsọkúsọ kí ló dé tí ò lè ṣàánú yín láti lọ challenge ìjọba military hospital tí wọ́n ti tọ́jú ìyá ìbejì àtàwọn ọmọ ẹ̀ ìpè abẹ́rẹ́ wo ni wọ́n fún you have a right to challenge them wọ́n á sọ fún yín mo dẹ̀ mọ̀ páwọn ọlọ́pàá náà ti ní rìpọ́ọ̀tì yẹn lọ́wọ́ nítorí pé nígbà tí dọ̀kásì bẹ̀rẹ̀ sí ní pariwo pé wọ́n jí àwọn ọmọ yẹn gbé every institution tí ó wà involved in looking after the children have been contacted to submit their report. They have been contacted to submit their report. I am very certain that military hospital Yaba would have given their own report too. So, see, Taofiki bá fẹ́ ṣe ọmọ kan tí Dorcas dẹ̀ ní interest family yẹn at heart ẹ jẹ́ kó gba adájọ́ fún wọn kó lọ challenge military hospital pé kí ni wọ́n fún un wọ́n lè ṣe dáadáa wọ́n lè ṣe. ṣé lẹ́yìn ìgbà tó gba abẹ́rẹ́ tó claim yẹn ṣé kò tí ì gba abẹ́rẹ́ míì lẹ́yìn ìgbà yẹn <laughs> we will find out. Dorcas kò sí voice note láńlọ́ọ̀dù tó ní lọ́wọ́ tá a ní ọ̀ríjìnà ẹ̀ ń bí mo fọlọ́run búra fún ẹ ni ìwọ post ti tiẹ̀ kémi gbé tèmi jáde létà. There is no voice of the landlord that you want to come and manipulate that we did not have the original. Bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ as e dey hot we have the original here as e dey hot kẹ́ ẹ tó lọ manipulate landlord wípé ẹ ẹ mọ̀ ṣe ojú mi o ẹ mọ̀ ṣe ojú mi o ẹni tó ṣẹlẹ̀ lélẹ́yìí o. ó ní wípé ẹ ní ìgbà tí wọ́n tún jáwọ́ nínú ọ̀rọ̀ àwọn fámìlì yẹn tó ò tọ́jú wọn mọ́tọ́ lọ rẹ́ǹtì ilé títí wọn tí wọ́n ń gbádùn ẹ̀ láàárín oṣù mélòó ó gbélé fún wọn ní March ó lé wọn dànù ní ní October ilé oṣù mélòó ló gbé fún wọn my darling when you knew that they were not going to stay that long in that accommodation why did you give it to them ó wá ní èèyàn kan wá ń pè wọ́n ó ń pè wọ́n ó pe landlord èèyàn kan wá ń pè wọ́n ṣó ti gbàgbé pé èèyàn kan tó sọ pé ó ń pè wọ́n yẹn lo accuse of kidnapping. hello ẹ èèyàn kan wá ń pè wọ́n ọ wá ní kò sí ohun tó fẹ́ play about the landlord that I don't have the original here. tó o bá sọ pé o ní voice àkọ́bí suraju lọ́wọ́ n tó sọ i have the original here as e dey hot. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ gbé wá that i don't have the original here with me. ọ̀rọ̀ táwọn aráàánú lè sọ as e dey hot ìjọ tó kú gangan kẹ́ ẹ tó padà lọ manipulate wọn pé ẹ ẹ ṣàánú wa ẹ má jẹ́ káàbúrò wa ṣẹ̀wọ̀n. I have the original voice note, the phone conversation. I mean, <clears throat> the voice of the landlord, the voice of the people around, the neighbor, the voice of the fourth born experience tí ọmọ yẹn share ó máa láòdù gan lọ post títí ẹ kí n gbé tèmi wá I will not I will not take the lead post your own side continue with your documentary I will be here to debunk it continue with your documentary I will be here to debunk everything to the last letter. Ibo lẹ ti gbọ́ tí Ṣẹ́gun ti sọ wípé wọ́n fẹ́ sin ọmọ. Ó ní ọlọ́pàá ní pé kó jọ wípé àwọn tí ń gbẹ́ ilẹ̀ yẹn sílẹ̀ ṣùgbọ́n ọlọ́pàá nìkan ló ń dá wọn dúró nítorí pé wọ́n fẹ́ ṣe ọ́pítọ́sí àbúrò òun. ẹ̀yin ẹ̀yin lágbára lágbára ẹ̀yin lóye lóye gómìnà Ọ̀yọ́ state gómìnà Ọ̀yọ́ state president Tinubu ẹjọ ẹgbà wa o ẹgbà lọ́wọ́ àwọn alágbára tó ń fa agbára rẹwà ẹbí tá a fẹsẹ fọlọsọsí lélẹ ilẹ̀ rẹ̀ là ń gbẹ yìí o ilẹ̀ rẹ̀ là ń gbẹ̀ yìí o ibi tá a fẹ́ sí ni wọ́n fẹ́ fọwọ́ agbára gbá lórí ni wọ́n fẹ́ fi gbá jẹ wọ́n fẹ́ fi yàn wá jẹ ni o ẹ̀jẹ̀ wa wádọ̀ ká Nigerian police IG ẹgbẹ́ gbà wá. IGS ṣàánú wa o IGS ṣàánú wa o ó ti sá lọ o IGS sọ tí wà látọ̀sẹ̀ méjì ẹ̀kẹ́ ti rí dọ̀kásì kẹba wa jáde ẹjọ́ ẹgbà wa Nigerian Police Force ẹjá lè gbà yín ẹjá lè dẹ́rìí yín ẹjá lè gbà yín pé ẹjọ́ ẹgbà wa o ẹ fún wa o dọ̀kásì fẹ́ rẹ wa jẹ ni o àmọ́ rí òun ló lọ gbá bùrọ̀ mi tó fà bùrọ̀ mi ṣẹ̀jẹ̀ ó jáde ẹjọ́ wa sọ o ọlọ́pàá ṣe ń wa wọ́n ti ní ó jáde ẹjọ́ jáde ẹni ló kọ́kọ́ ṣe fídíò five hours after ni dọ̀kásì lọ control taofiki pé kó wá sọ ilé báwo lọ̀rọ̀ yìí ṣe jọmọ́ nǹkan tí tí eh, kíní sọ ibo ni wọ́n ti sọ pé wọ́n fẹ́ sin ọmọ yẹn nínú fídíò yìí thank you baba um, frank bale for the star god bless you you guys should keep it coming i'm not seeing your star ah máa mi ì ní wá o mi ì ní wá lọ́la kí ló ṣẹlẹ̀ gangan why should i be begging you guys for star ẹ jọ náà ẹ̀jẹ̀ là ń rànù náà níbi epo <laughs> ẹ̀jẹ̀ ló ń rànù níbi epo náà kí ló you guys should do normal ẹ ṣe na. ah mọ́mí jọkẹ́ ayẹni ti lè comment adúpẹ́ fún jésù ògo <laughs> ògo ni fún jésù wọ́n wà ní àhámọ́ facebook for about thirteen days she couldn't comment so i'm glad i can see your comment now <coughs> she will come to my inbox straight from that straight from that straight from that jọ ń torí ọlọ báwo ni ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ìyá ìbejì sọ ń bí báwo ló ṣe jọ mọ́ nǹkan tí wọ́n pákéjì táfíkì kó wa sọ ibo ni wọ́n ti sọ pé wọ́n fẹ́ sin ọmọ yẹn without autopsy ṣebí táófíkì mọ ìgbà tí àwọn ọlọ́pàá sọ pé wọ́n fẹ́ ṣe autopsy yẹn kí ló dé tí táófíkì ò make ara available tó bá jẹ́ pé tòótọ́ ni wọ́n ń fún justice fún ìyá ìbejì ṣèpọ̀ ọlọ́pàá sọ ìgbà tí wọ́n máa ṣe ọ̀sẹ̀ yìí ló yẹ kó ṣe kí ló dé títà òfin kí ò lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wípé okay we were looking for justice for ìyá ìbejì let's go and do the autopsy the families are ready ìyá ìbejì families are ready bàbá ìbejì families are the one that is not showing up yet Dorcas need to be there too all the parties involved Olowo Shibi and uh, maybe I don't know <clears throat> also needs to be there thank you for the star Ooh, Victoria Olubumi God bless you everybody that has been giving me star thank you thank you very much báwo ló ṣe jọra wọn Taofiki wọn lù ẹ fi ṣiṣẹ́ ni enjoy the moment while it lasts ṣùgbọ́n go and ask around every persons that Dorcas have used on Facebook láti jabatu ẹ it's always end in premium tears I'll give you example go and ask around on facebook ni mo sọ taofiki every person that dorcas have used to fight her battle to spite it always end in premium tears for them bolire bolire was almost entering jail he was carried in black maria ọpẹ́lọpẹ́ pé àwọn family yẹn lọ dọ̀bálẹ̀ fún family Fọláṣadé pé kí wọ́n jọ she didn't back down until she almost see him enter jail in 2017. Sariu Ẹnuṣo since 2021 or 20 yes 2021 ló ti ń lo Sariu Ẹnuṣo láti fi bá Liz Anjorin jà go and check Sàríù show up yàtọ̀ sí ilé tá a ti mọ lógo ẹ̀ ilé tá a ti mọ lógo ẹ̀ tá a ti mẹni tó ní àtẹni tí wọ́n kọ fún tá a ti mọ yàtọ̀ sí ilé yẹn ẹ jọ̀wọ́ ni wọ́n ṣe fún Sàríù Sàríù has been going from one court case to another. Court sí Dorcas so Taofiki ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yí ẹ <laughs> tó bá rò pé ó ń ṣe yín lóore ó fẹ́ẹ́ jàjà yín irọ́ ni o bóun ṣe máa yọra ẹ̀ nínú nǹkan tó kóra ẹ̀ sí tó máa fi fámìlì yín lẹ̀ pé kẹ́ ẹ máa ràn that is all she is concerned about. gbogbo àwọn tó ti gbé wá she will hide under the guise of I am raising my voice for them but she will be putting them in more trouble she does not know when to stop she does not know when to stop ó oh, máa hide under i am using my voice for them i am raising voice for them i am shaking it, come for them i am shaking it, come for them kinní kan kinní kan but you she will be putting these people in more trouble in more trouble in more trouble. Fọlá kò ní kéèsì pẹ̀lú bàbá àwọn ọmọ ẹ̀ nígbà tó gbé tó gbé ẹjọ́ ẹ̀ wá sí orí Facebook but she is now closing with too many cases to answer even when Doka says that she is done with her ipe eh, family matter ń dá sí but she left her with many cases to answer sàríwò ẹnu ṣóògbé kéèsì di orí Facebook kò ní ẹjọ́ pẹ̀lú Lizzy Anjorin kò ní ẹjọ́ pẹ̀lú bàbá àwọn ọmọ bọ́njọ́ tí dọ́kàsì máa ṣan owó ẹ̀ tó lóun ò dá sí mọ́ òun ò ṣe kínní Sariu has cases to answer how will she finance those cases if Lizzie wants to continue with it she doesn't know when to stop. Anum ń ṣe wọ́n lóore. I am using my voice to speak for them, but she will be putting them in more and more and more and more trouble. ṣó ń gbádùn ẹ̀ mo sọ fún ẹ pé wàá gbádùn ẹ̀ gan o máa gbádùn o máa enjoy time ẹ lórí show yìí kó máa enjoy time ẹ̀ gan. ọgbọ̀n ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa gbé lọ lesson number two documentary I will be here to debunk it with evidence. ṣó orí ibú tó fẹ́ ṣì ẹ́ léǹkì ẹ̀ yẹn. kí ló ṣẹlẹ̀? what's going on? ṣó orí ibú. she will go about giving people empty promises ibi tó ti promise bàbá ìbejì ní ilé ó wà ń bí ibi tó ti promise bàbá ìbejì ní mọ́tò ó wà ń bí ibi tó ní pé wọ́n ń lù fine ó wà ń bí ẹjọ́ lọ́jọ́ tèmi gbogbo promises and did Dorcas fulfil them no She only took them in a beautiful accommodation for the shortest period of time. Káwọn yẹn tó wá padà lọ máa gbé ilé àlàpà. Ilé àlàpà. Nígbà tí ó tún máa wá tó fẹ́ tí dọ̀kásì tún máa ṣe kí ló ti ń pè. Ó náà wọn separate bàbá ìbejì àti ìyá ìbejì. I will play it here on the show ó ní mo ti yà wọ́n bó ṣe ṣe ni ó ní I, have separated them mo ti yà wọ́n tí wọ́n bá rí bàbá ìbejì anywhere near ìyá ìbejì ó control àwọn èèyàn ó ní kí wọ́n lù pa I have the video here this was just last year she severed their relationship she separated the husband and wife in 2023 ó wá ní pé òun the only thing she was all about is ìyá ìbejì the same ìyá ìbejì was not allowed to stay in the accommodation Dorcas presented to the general public pé àwọn gbà fún wọn under her NGO. ní eleventh of 2023. October Dorcas sọ wí. pé ìyá ìbejì and baba and the children are doing well under her foundation and then she claimed that twenty-sixth of October òun lọ dọ́ǹpù ìyá ìbejì fún ìyá ẹ̀ ẹ bá wa bèrè lọ́wọ́ Dorcas pé kí ló ṣẹlẹ̀ in between ní ìgbà tó claim pé wọ́n ń ṣe dáadáa under her foundation what now happened between the space of one week or maybe eleven days let me say eleven days yeah eleventh of October and twenty-six okay that's um, that's about fifteen days two weeks kí ló between that space of kí ló láàárín two weeks yẹn tó fi wá gbé ìyá ìbejì láti inú beautiful accommodation tó sọ tó claim pé they are doing well under her foundation kí ló ṣẹlẹ̀ tó fi wá lọ dump ẹ̀ fún ìyá ẹ̀ ní October twenty twenty six according to her ọ̀rọ̀ ẹnu ẹ̀ là ń tẹ̀lé mo mọ̀ wípé àwọn layọ̀ máa kọ́ọ̀tì tó bá dọ̀la máa gbé báyìí ibẹ̀ yẹn wá. You posted on your on your on your charity page that Yabeji is doing well under your foundation in October 11 the same October 11 2023 ono gbé lọ bá ìyá ẹ̀ ní Ìbàdàn kí ló ṣẹlẹ̀ láàrin pé ó they are living fine under your foundation tó o fi wá gbé lọ bá ìyá ẹ̀ two weeks after what happened come and tell the general public what happened to her why did she suddenly stop enjoying and doing well under your foundation within the space of two weeks ìbéèrè ò why did she suddenly stop doing enjoyment they are enjoying their self under your foundation ohun lélẹ̀ jẹ́ n fi wọ́n why did they suddenly stop enjoying themselves within the space of two weeks tó o fi wá rù lọ bá ìyá ẹ̀ according to you October twenty six twenty twenty three why did she suddenly stop enjoying herself stop having fun under your foundation kí ló ṣẹlẹ̀ sí wọn. ìbéèrè ò fàjà my dear òun lélẹ̀ with date Ìyá Ìbejì and the twins are doing well under Dorcas Adeyinka empowerment. And according to you, o same month tó sọ pé wọ́n ń ṣe dáadáa they are enjoying themselves they are living well they are doing well under your foundation it is the same month ló gbé lọ bá yá ẹ̀ kí ló ṣẹlẹ̀ where is baba abeji in the video why baba why is baba abeji not in this recording when you show the iya ibeji the general public that she is doing well under your foundation why is iya ibeji wearing nose mask inside the house that you claim that they are enjoying themselves kí ló dé tó lo nose mask kí ló ṣe kí ló ṣe ìyá ìbejì kí ló dé tó lo nose mask nínú ilé what happened you need to tell the general public something is definitely not adding up ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè let me leave the floor open for you guys. something is not adding up. Hello. Ẹ Yes sir. Yes sir. Um, bí mo ṣe máa ń sọ mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ológun àti olóyè hmm. because tó bá yẹ pé the time and length láti gbàdá ti bẹ̀rẹ̀ program yìí ah ó yẹ ká kí yín kú iṣẹ́ àdẹ̀tí ju àwọn tá a ti yín ó lè pé ọwọ́ ìwọ̀nba ọwọ́ ikú tó kú fi nujú láfi. <laughs> yes sir. <laughs> <laughs> jẹ́rìí ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ inú ń bí mi pé báwo lẹ ṣe ń da evidence sílẹ̀ báyìí but ṣe mọ̀ pé àwọn àgbàlagbà àgbà míì a ò mọ ọgbọ́n tó tó yín ṣeré ìgbà tẹ́ wá wú oníṣibí jáde nínú ihò ẹ̀rù bà mí o. ó kàn lára ni. Eh, eh, ó kan lára ni wọn ò bire kò lè gbá kó má. náà mi ò fẹ́ pẹ́ púpọ̀. <laughs> oya ẹ ṣe pápápá eh. àwọn èèyàn fẹ́ pè wọlé gan. Hmm. bẹ́ẹ̀ni ṣe rí wọn dárúkọ ẹnìkan tí mo ní mo ti mọ̀ rí hmm. nítorí pé mo sọ pé ọ̀rọ̀ Ìyá Ìbejì ó ta ọ̀pọ̀lọpọ̀ lára púpọ̀ púpọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ ló ń ké sínú. Mm ọ̀pọ̀lọpọ̀ ní òun lè sùn dáadáa nítorí ikú ẹ̀ jẹ́ kàyéfì hmm. ó dẹ̀ jọ ọmọ kékeré bí ọmọ ọmọ ló jẹ́ hmm. irú àwọn báyìí ẹ mẹ́sàn orúkọ ẹnìkan pé òun ló ṣe ṣu ọtí hmm. fún ẹni tá à ń wí ẹ nípa ìwádìí wa a máa gẹ̀ẹ́tì ẹ̀ mo dẹ̀ ti ránṣẹ́ sí i mo kàn fẹ́ bá sọ̀rọ̀ ní Bọ́lá Lóńgẹ́ ohun yẹn ti pẹ́ púpọ̀ púpọ̀ ohun yẹn ti pẹ́ gan-an mo dẹ̀ fẹ́ àwọn tó bá lè táàgì yẹ àwọn ọmọ bó ṣe ń táàgì tó bá gbọ́ ohun yìí hmm. mo mọ̀ pé wọ́n manipulate ẹni o ló hmm. pẹ́ díẹ̀ ní ìsìn nígbà tó ń jẹ́ PRO public relations officer ní Ọ̀yọ́ state fún àwọn ọlọ́pàá hmm. àwọn èèyàn ńlá kan èèyàn yìí kan wà. Hmm tí ẹ̀sùn kan tó ṣe bákan bákan ẹni tó lọ fẹ̀sùn kàn wọ́n ẹni yẹn ló jẹ̀bi hmm. òun ni wọ́n òun ló tẹ̀yẹ kó wà látìmọ́lé náà hmm. wọ́n gbé ẹni yẹn lọ sí àgọ́ ọlọ́pàá tí mi ò mẹ̀fẹ́ mẹ́ńsàn bẹ̀bọ̀ tí ọlọ́run bá lè ṣe bóyá ojú arígbú lọ́jọ́ kan wà á mọ̀ pé àgbàlagbà tó pè é yìí kò fẹ́ kórúkọ ẹ̀ bàjẹ́ àti iṣẹ́ tó ti ṣe fún ọgbọ̀n ọdún torí àwọn ìwádìí tí mo ṣe wọ́n ní o ti tó bí ọjọ́ méjì tó ti rìtáyà má jẹ́ kí wọ́n bà ẹ́ lórúkọ jẹ́ Bọ́lá Ìjẹ̀ṣà kì í ṣe bó ṣe ń ṣe yẹn o torí wọ́n manipulate ẹni wọ́n lò ó ti di pásítọ̀ mo mọ̀ pé rìdíìm ló ń lọ látijọ́ ṣùgbọ́n sórí pé èèyàn jẹ́ pásítọ̀ yẹn kò ju arúgbó àwa báyìí lójú o ẹ má fi aṣọ ọlọ́pàá yílẹ̀ o hmm. ẹ má fi àwọn iṣẹ́ tí ẹ ti ṣe tí àwa ilé máa jẹ́rìí hmm. nítorí lọ́dún náà lọ́hùn-ún nígbà nígbà tó ọ̀rọ̀ yẹn déwájú ẹ hmm. ó ní how on that ó ní this man is an institution mo fẹ́ rán ẹ létí ni. Hmm. ó ní how can you arrest institution just like that without an evidence. gbogbo hmm. àwọn ọlọ́pàá títí dé DSP tó wà ní station yẹn wọ́n pọ̀ wọ́n dànù ni. ó dàbí pé Abubakar Sab ló wà ní commissioner of police Bayos City gbà yẹn I think so ọjọ́ ti pẹ́ gan-an nísìnyí nítorí bá ti lé lọ́gbọ̀n ọdún tó ń lọ bí márùn-ún ọjọ́ ti pẹ́ gan. Hmm. so bọ́lá orúkọ ẹ ò ní bàjẹ́ o lọ gbé ọmọ yẹn lẹ̀ wọ́n manipulate ẹni o torí mi ò lè believe pé bọ́lá o ò gbowó kankan tó o bá dẹ̀ ti gbà á lọ́pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ orúkọ ẹ ò ní bàjẹ́ bọ́lá. now ìkejì. bàbá ẹ ṣe pápápá àwọn eh, èèyàn ń pè wọlé. òun náà mo ṣe ń sáré. Hmm. òun ni ti ẹni tó ní military hospital ẹ ehm, <clears throat> jọ ǹjẹ́ morúkọ military hospital yẹn ehm, ehm, ah, olóhùn yọ̀ọ̀yẹ ẹ̀yin ni mò ń bá wí o. hello. mo gbọ́ yín sà ó ya iṣẹ́ pápápá àwọn èèyàn ń try láti pè wọlé sà. ó ní military hospital a fẹ́ hmm. mọ military hospital yẹn tó a lè contact wọn láàárọ̀ ọ̀la. yaba ni yaba ni sir military hospital yaba. ok àwọn tó tún jẹ́ àwọn mm. tó jẹ́ ológun tí ò ṣiṣẹ́ mọ́ á pè wọ́n lọ́la. ok sir. bó ṣe rí nìyẹn o. ok sir. ẹ ṣé bàbá. bàbá ń fún wa ní fóònù. hello. hello straight from yàrá tìyá mi. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ I want to thank you want to thank you very much for this update. Yes, sir. I'm happy that your show tonight push her to confirm all the information against Abike uh, foundation. Yes. She be she came out tó in fact the show she did tonight mm-hmm. is enough evidence to nail her in court. Yes. tó bá ní lawyer wọn ti but let me tell you one thing straight from the heart. But, why do magicians ask for money from people? somebody who can duplicate money and hmm. even bring egg tó lè yọ ẹyẹ jáde nínú di èèyàn hmm. can do and undo why do they ask for money is because they have a way of manipulating people so that they make people to interpret things wrongly. Mm-hmm. We thank God for somebody like you. When God gives you the power of wisdom, we know that sin is not enough. Your life will not be based on things that God has never done. That God can do all things, but there are things that God has never done. If somebody tó sọ pé àwọn yìí òun máa ra mọ́tò fún wọn, hmm. òun máa kọ́lé fún wọn, hmm. èèyàn kankan ò ní rí wọn mọ́, hmm. òun máa ṣe everything. He's now coming to tell us pé àwọn ti hand over and they were in the care of the mother. And I asked six minute video to show as evidence. Mm of Andover and between 11 and 26 of October. Mm-hmm. ó ṣó fídíò ilé gbogbo fọ́nìtọ̀ tó wà nílé yẹn ṣé wọ́n kò tẹ̀lé wọn níjọ́ tó fẹ́ ṣàǹdùbà ni. ó yà mí lẹ́nu dádì ààrí nínú ilé tí wọ́n lọ gbà àga tí wọ́n rà yẹn òun dà. ṣé báwọn náà ní ṣé báwọn náà rà fún. ó yà mí lẹ́nu sọ bẹ́ẹ̀ ni. ṣé báwọn náà rà everything fún bẹ́ẹ̀ni bí wọ́n fẹ́ ṣe handover ṣé bó yẹ mhm. ká kó tẹ̀lé wọn dé bẹ́ẹ̀ni ẹ̀rù yá àbejì la pa o àbí òní olóni gbogbo ẹ̀rọ lára foundation wa tẹ̀ra fún o bẹ́ẹ̀ni sà ṣé ìyẹn náà wà nínú fídíò tó fẹ́ ṣò fún wa. àti mọ̀ sà. you are now telling ah, ah ah let me tell you one thing ó láwọn rescue hmm. wọn hmm. ẹ lọ gbọ́ gbogbo voice tí bàbá àbejì àti ẹ̀gbọ́n bàbá àbejì ti ń sọ̀rọ̀ hmm. ìmù tán bá manipulate bí àbejì they never said police rescue them. òun oh, òun ló sọ rẹ̀ di police. ẹ lọ gbọ́n tó ń sọ lálẹ́ yìí. ẹ eh, òun ló. ó ní ṣe báwọn náà ní ó láwọn ọlọ́pàá tó ń gáìdì wọn ganan rescue ẹ̀. Eh. ẹnu ẹ̀ la ti ń gbọ́. àwọn máa produce ọlọ́pàá yẹn bàbá àbèjì sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á òun sọ ọlọ́pàá yẹn nìkan ni wọ́n á produce. Mm-hmm. police ò lè in the case of kidnapping police ò lè rescue èèyàn lẹ́kọ̀ọ́ kán má arrest kidnapper ó yà mí lẹ́nu eh, ó yà mí ó má sí incident report ó má sí report all the department and even a sonar report on kidnapping ó yà wá lẹ́nu that police officer rescued them them from ó tètè máa rìn kiri hmm. ẹ̀gbọ́n bàbá àbẹ̀kì ti ń sọ lálẹ́ pé àwọn ti rìn káàkiri lẹ́kọ̀ọ́ kán hmm. rìn dáadáa kán dẹ̀ náwó dáadáa they must make sure that they circulate all the reports round mm-hmm. ó tún sọ nǹkan kan hmm. lọ́dọ̀ Mm. Said that they were isolated. Mm. They were isolated. Mm. Okay, ìyá àbejì dẹ̀ sọ pé òun máa ń sùn pẹ̀lú àwọn olóko. Ó yà mí lẹ́nu. Ẹ wà isolated. Then àwọn ó ní òun àtàwọn olópò àti àwọn kinní làwọn jọ ń sùn papọ̀ but Okete claim in twenty twenty two yìí pé they were isolated. isolated okay ẹni tó wà isolated ní family láwọn visit and the family family never complain ìyá àbejì ẹ said kò fi ìyà jẹ wá o. bẹ́ẹ̀ni. èmi ò tí ì ríbi tí slave tán ti ń dáná fún slave ni wọ́n ní wípé wọ́n sọ wọ́n di slave ni. bẹ́ẹ̀ni kí wọ́n máa ń dáná fún slave ni. ó yà mí lẹ́nu sà. Ah, let me tell you why i'm happy tonight. Hmm. apart from the documentary tó ṣe there is there will be an that documentary will be an evidence to be tendered in court against her. yes. fact ti wà mm-hmm. the show the interview she did on her show will be another evidence to tender in court against her. gbogbo àwọn point tó wà ń bẹ̀ àní ìdàtí sọ fún. eléyìí tó ṣe lálẹ́ mm. will be an evidence. so we are expecting her to do part one to one thousand documentary. kò sí wàhálà to cover up this world here. eléyìí tó ṣe. Mm-hmm. cause we cannot escape it. No. She also said something. Mm-hmm. She mentioned the issue of kidnapping. Mm-hmm. <laughs> Ah, and she also said that there are bruises all over. Mm-hmm. And you are telling us that you are an informant. Mm-hmm. Informant tó lè gbé àwọn bíi fídíò kan in fact only six minute video of handover. handover. there was no video of any medical attention be given, be given to them a dá fún yín. àárí fídíò medical àárí fọ́tò. report ìgbà tán rescue wọn. tí wọ́n rescue wọn. àbí. Mm-hmm. There was no video of all the bruises she claimed Yabeji said she has on her body. No video evidence. Ah, ah Because you said you are Mm-hmm. and informant. Mm-hmm. ìgbà tó rí lẹ́tọ̀ Report to me. gbọ́dọ̀ dẹ̀ ní you are an informant and you bring everything out to us. Mm-hmm. but you are forgetting that you turn yourself not only to uh, you, you, you have regarded yourself as a witness not an informant. o ti hmm. sọ o ní àwọn a witness against you. yes And also from that. Bo, a Baba. bí bàbá. ó ti gbàgbé ó sọ fún wa wípé she will be a witness mm -hmm. in mhm. this case. in court bẹ́ẹ̀ against Olowo Shibi. mo wà ń bí bàbá mo wà ń bí ó ṣúgà ẹ jẹ́ ń pè yín padà mò ń gbádùn yín ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn hello mo ń gbọ́ yín bàbá hello ìyá mi mò ń gbọ́ yín sà. Mo ń gbọ́ yín, iṣẹ́ ẹ̀gbọ́n mi mọ́. She has forgotten that she has I'm, I can hear you now. Okay. She has forgotten that she told the world that she will be a witness on this matter. Yes. You are not an, I know she is no longer an informant. Mm-hmm. You must have witnessed things for you to regard regard yourself as a witness mm. on this mm. matter. Yes. And if what you are passing to us is based on hearsay, mm-hmm. and you are using it to accuse somebody as a criminal, mm-hmm. we will not tell you the implication of that in law as well. Straight from there, she also said something. Yes, sir. She said, gbogbo help tó ń bá máa ní àtọ̀dọ̀ òun ni láti dọ́ tó ń ti tó ti wà lọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ that was in twenty twenty two. Ṣé àwọn ọmọ yẹn rí help from any other place? Ṣé wọ́n rí help from any other place? or Ọ̀sìdọ́ kú. Ó mì wípé help did not come from them from any other source. Ọ̀sìn tí àbẹ̀jì kú. Bẹ́ẹ̀ni. She also said ẹ máa wò gbà tó bá ń sọ̀rọ̀ help Mm. ìgbà tó bá dẹ̀ ń sọ̀rọ̀ wọn she always make reference to the children mm. and that's why up to today you still cannot find those twins. Mm-hmm. And she, she said it will, they will only get help on that platform. Mm-hmm. On her page. On that platform. Mm-hmm. On, yes. So nobody, and she said nobody will have access to them. Mm-hmm. Did anybody have access to them? nobody had access to them mm-hmm. even ẹ̀gbọ́n ìyá àbejì ní láti ó bàbá àbejì àbí sùnmí ó lè mọ ibi tó ń gbé. bẹ́ẹ̀ ni sùrájù ló júwèé ibẹ̀ fún. and did not come from any other source. Mm-hmm. access no access to them all true how can you now claim that they've left your care mm-hmm. when nobody go access them mm-hmm. when nobody go help them. Mm-hmm. ó kókó bá rẹ̀ lálẹ́ rẹ̀ òun ìtàbú ìyàn as at twenty twenty two. no twenty twenty three twenty twenty no no no no no. which means before the time to interview wọn. Mm. o ti establish contact. yes. even if it's twenty twenty three. that was in twenty twenty two yes twenty twenty two yes. 2020 there was a contact before <laughs> before that january tó sọ pé ìyá ìbejì pè sínú show òun there was already a contact in 2022. kí ni motive contact to establish pẹ̀lú wọn. she needs to tell. kí ni motive contact to establish pẹ̀lú wọn before that time. she needs to tell the general public. ó oh, ẹ̀jẹ̀ mọ́ ìgbà ń interview ìyá ìbejì ìgbà mm. ń interview mm. ìyá ìbejì. o mm. ní owó tí wọ́n owó pólíbàgì ń kó owó pólíbàgì ń kó which means tó bá jẹ́ wípé owó polling bag ní issue hmm. nígbà yẹn hmm. tó bá jẹ́ wípé why not petition the government for the money. or even petition Olowo Oshibi for the money because the money is not even in Olowo Oshibi's care. why not bring it out there before there could be a follow up questions. Mm-hmm. fún ọ̀rọ̀ ṣé ẹ máa ń jẹun tó béèrè lọ́wọ́ ìyá àbèjì. Mm. nígbà tó rí pé ìyá àbèjì ò ánsà ẹ mm. ìwé tó tó fi please ẹ mm. wáyé tó béèrè wípé but but wọ́n ṣáà kidnap ní wáyé tí question yóò jáde jọ yẹn. ó yà mí lẹ́nu. káwọn ọmọ nǹkan tí ìyá àbèjì máa sọ̀rọ̀ lórí kidnapping. Mm-hmm. Mm-hmm. why not ask ìyá àbèjì kó if there was a serious issue of kidnapping as at that time. Mm. we saw videos all over. Mm-hmm. nígbà tí o fẹ́ lò wọ́n fa kiri mm-hmm. tó o fẹ́ interview wọn. Mm. kẹ́rí tó iṣẹ́ kí wọ́n ṣe ni pé ó ti sọ fọlọ́pàá sìnkú láwọn fídíò kan mm. and we will run forensic on those, all those videos. yes wọ́n máa run forensic lórí wọn. Mm-hmm. gbogbo chair tó gbogbo chair tó sọ wa ní October. Mm. Eh? ní October early October gbogbo àwọn furnitures tó wà nílé yẹn tó ní wọ́n enjoy ẹ̀ ètí hmm. gbogbo àwọn kìíní yẹn ò ṣe wà ní tẹ handover nígbà tẹ́lẹ̀ handover tẹ kó wọn lọ you want to tell us this this lady is still recruiting more people to be used mm. I, and I see that some police officers may be may only sacrifice ara wọn for this I just pity them. Yeah, let them sacrifice themselves <laughs> it's, yeah. it's all good. Yes. Eh, mm. Ah, ah, ah. it's all good. Oh no olóhùn fún wọn lówó ẹ̀bùn you play one video tó ní pé every month every month wọ́n ti da àwọn ọmọ yẹn pọ̀ mọ́ àwọn ọmọ wọn àtọ́jú mhm. ok fifteen and twenty years mhm. kí ló ṣe dé tó fi wá àbádọ́ àwọn ọmọ yẹn wọ́n sì lọ́ndà kíá iná mọ̀. between eleven and twenty-six. twenty-six kí ló dé tó pé nu question yẹn ta ti ń béèrè látijọ́ yìí why is it that it's difficult for you to cook a story is because yeah bàbá méjì is no longer available. yes and any story you cook ó ti mọ̀ pé ó lè má tà á lè pẹ̀lú kí. nǹkan tí bàbá ti sọ exactly. So, uh, so he is leaving the gap between that period. so mm. motive ibi tí wọ́n ti sọ fún ẹ wípé wọ́n fẹ́ lọ ta ọmọ mm. that is the reason tó fi kidnap ọmọ mm. ẹn tó sọ fún ẹ gbogbo àwọn information kò ní wọ́n pass fún ẹ thank God you have your phone orí afẹ́fẹ́. Mm. Oh, live in Nigeria. Mm-hmm. If somebody is giving you that information, mm. you must produce the person. Mm-hmm. Not to produce them. Those who are giving you that information, if it is Iya Abeji, Iya Abeji tó ti wá gbé ṣe interview, tó mm-hmm. ti sọ bó ń ṣe ń gbádùn. Bó ṣe ń gbádùn lọ́dọ̀ lọ́wọ́ ṣíbí. Ọlọ́wọ́ ṣíbí tó ní mm-hmm. olóko nù ilé. Mm-hmm. Lọ́wọ́ ṣíbí á máa ọmọ yẹn sọ ó tún ní àwọn olóko wà pẹ̀lú ẹ̀ tó mhm. ọlọ́wọ́ fífi wá fẹ́ ṣe mékọ̀ mm. kò lè pè kánú àwọn àwọn olóko ẹ̀ mm. ìyá ìbejì ló wá pè mm, látàárọ̀ ọlọ́wọ́ síbi tó ṣiṣẹ́ lọ tó dé lálẹ́ tó sì tún dáná fún ẹni tó sọ pé ó ń ṣe ẹrú tó ń ṣe modern slavery. <laughs>